الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إذا لقوا نري تفسير القرآن أو عن سورة الإسراء تري آية لك لصواجه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي, هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ولو بلد lé dáwà nínú ayé yìí ó ń ní alukur'an ilé ìtọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún ìránṣẹ́ rẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́ni iná hàdà alukur'an dájúdájú alukur'an yìí orúkọ tura yìí ni alukur'an kí ẹ bá wọn ti ṣe nínú àwọn àyà púpọ̀ nínú alukur'an yìí. pé alukur'an náà ló kọ tírà yìí jẹ innahu lakur'anun karim fi kitabin maknun nínú orúkọ rẹ̀ òun náà ni adikr inna nahnu nazzalna adikr. وإنا له لحافظون إن رقى القرآن وناتني الفرقان تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا إجابة سجاك إن رقى القرآن الكتاب ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه قالوا إن هذا القرآن تجدد القرآن إليه يا سلطان النبي محمد صلى الله عليه وآله وسلم من وقين القرآن عند اسم مصدر فقرأه látara kíkà ìwé tá a máa ké lákètúnké tí kíké rẹ̀ tí kìí sùnì. yahdi lillati hiya aqwam a máa fi ní mànà lọ sí ojú ọ̀nà èyí tó ṣe pọ́ dọ́gba pin bẹ́ẹ̀ ni kò sí ní jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba ló sọ kalẹ̀ ọlọ́run ọba ló mànà wọn náà ní ti máa fa àwọn ẹrù rẹ̀ mànà tá a bá wá rí ìmànà látara ń tọ́lọ̀ ń sọ kalẹ̀ àjẹ́ kíkọ síbi tá a tún ti lè rí mànà wọn. alukur'ani yìí ló máa ń fi ní mànà lọ sí ojú ọ̀nà eléyìí tó lagara eléyìí tó hàn tí ò ní ìṣojú nínú. No ìdí nu ló fi jẹ́ gbogbo ẹni tó bá di alukurani mu àwọn máa ń wà lórí ọ̀nà mà wọ́n yìí sí lórí àná wọ́n yìí fi kú bọ̀yọ̀ nítorí pé òdodo ntọ́ hàn gbangba ni àfi bí òòrùn tó yọ ní ọ̀sán gangan tí ò sì fọwọ́ bò mọ́lẹ̀. ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا القرآن إما فون أو مؤمنين àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n gbàgbọ́ àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń tẹ̀lé àwọn olùgbàgbọ́ òdodo tó ṣe pé wọn ò fi ọwọ́ ẹ̀rẹ̀ hàn hẹ́ alukur'an ó máa ń fún wọn ní ròdùnú. anna lahum ajran kabira wípé ẹ̀san ńlá dájú ni pé ẹ̀san ńlá yóò jẹ́ tiwọn lọ́dọ̀ Allah. tó ẹ̀san ńlá yìí tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá mi kéèyàn lè bá àṣàǹfààní yìí lára rẹ̀ ìyẹn gbọ́dọ̀ dì mú pẹ̀lú agbára ìyẹn gbọ́dọ̀ fọwọ́ jábútẹ́ gbá mú nínú pé mo dì mú pẹ̀lú agbára mo náà ní kí n máa ké lákètúnké kí n máa kà á lákàtúnkà ní kíkà àtẹni yìí pé wọ́n máa kà á ní ìbámu pẹ̀lú bọ́lọ̀ tó ṣe ní ká máa ké e. ورتل القرآن ترتيلا يسكي ما كي لغيري ندان وروبك ولقد سمان كي القرآن لا يموفين لك بكنا kíkì rẹ̀ lásán wá tó bí kí n tún máa ṣe làákàyè sí nǹkan tí mò ń kà nínú ẹ̀ nítorí kí n lè bá tara rẹ̀ dẹni tó ń lékún ní ìmánì. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها wọn wá ṣe làákàyè kan ronú kan wòye sí alukur'an níbí abágàdàgodo ń bẹ lórí àwọn kan wọn ni bẹ́ẹ̀ ni téèyàn bá ti jẹ́ni tí bá ń wòye kó máa ronú sí ti ń ké nínú alukur'an nítorí dájú ni pé àgádágodo ní bẹ lórí ọkàn rẹ̀ òun ló di lọ́nà láti ronú nípa nǹkan tí bá ń ké afala yatadabbaruna alukur'an. ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا إلى ديت وما رونو سي القرآن إلي تنكا تنكي تبادي كيو دلومي تاتو سي الله إلى القرآن يباتي واني إياقا تقولا بابا قادم به شما ذلك الكتاب لا ريب فيه إلي نترى تنصو نقاري القرآن وستة بتابي ننوي أرقون سي tó ṣe pé ọ̀tàkùrà wọn pẹ̀lú omi nínú alukur'an torí pé ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá kéèyàn lè bá àwọn asẹ́ni tí ó sàǹfààní láti rí ọ̀nà mọ̀ lára alukur'an ìyẹn máa ké ìyẹn máa ronú nípa nǹkan tí ń ké tó eléyìí ló fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ń jẹ́ mùsùlùmí á rí i pé ti fi ojú ọ̀nà eléyìí tó já gaara wọ́n ti fi sílẹ̀ wọ́n ti lọ́ọ́ gba àwọn ọ̀nà míì eléyìí tó ṣe kọ́ tako alukur'an látàrí pé wọn ò di alukur'an mú lọ́wọ́ méjèèjì ẹlòmíràn máa kó ń islam yóò máa sọ pé ìlànà anábì òwò yóò kó ń ṣe islam yóò lọ di ojú ọ̀nà àwọn míì mú wọ́n lè kó àwọn ṣe òtọ̀rí kọ̀ọ̀kan ni ọ̀dọ̀ àwọn ló ń ti gbọ́wọ́ àwọn ló ń tẹ̀lé tó báwo ló ti fẹ́ sọ pé ọ wà lórí ọ̀nà nígbà tó pa anábì tọ́lọ́ wọn bá tó fi mọ̀nà ara èyí tẹ̀ lọ́nà إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا كي يولبا جنتي يوما سدادا القرآن يوفني رود نقي ورسن لقبا لدولو أفكي يوتما كالقرآن تقول لا ترى كالقرآن لا تمام مساري torí pé téèyàn bá kí alukur'an èèyàn ní ma kíni jẹsẹ rí ambosibosi yóò gbìyànjú àti ṣe èèyàn ní ma kíni dáadáa ṣíṣe ambosibosi pé èèyàn gbìyànjú àti ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba ńlá ni ọlọ́run ọba wa sọ pé alukur'an máa fún àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa fún wọn nírò ike dájúdájú wọ́n rí ẹ̀san ńlá gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ọba ńlá Allah. ó wá lẹ́yìn ọgbà ẹ̀san ńlá ètò dájú ni pé kìí ṣe ẹ̀san tó ṣe fojúdi tọ́lọ̀ wá pé bó ṣe tóbi náà ló tún sọ pé nìkan yọ ọgbà ẹ̀san ńlá ètò dájú ni pé ẹ̀san yẹn kò ní jẹ́ ẹ̀san tó ṣe fojúdi. tọ́ ìgbà tí ọlọ́run sọ pé wa yubashshirul mu'minin ó máa ń fáwọn olùgbàgbọ́ òdodo ó máa ń fún wọn ní ròdùn olùgbàgbọ́ òdodo níbẹ̀ ọkárí ọkùnrin ó sì kárí obìnrin olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti olùgbàgbọ́ òdodo lóbìnrin nítorí pé ọkùnrin fẹ́ wà lìjánà obìnrin náà fẹ́ wà lìjánà ọkùnrin fẹ́ rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ obìnrin náà wá dáadáa lọ́dọ̀ ọlọ. wa anna alladhina la yu'minuna bil akhirah a'tadna lahum 'adaban alima àti pé Al-Qur'an ó tún fún wa nírò bí àwọn ẹni tó ṣe pé. àwọn ò gbàgbọ́ pípé ọjọ́ gbẹ̀ndà òkè yá máa ń bọ̀ wọn gbàgbọ́ pípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò gbé wa ń dé lọ́jọ́ gbẹ̀yìn yóò ṣe ìṣirò fún wa yóò wá ṣe ìdájọ́ yóò fi àwọn kan máa bẹnu wọn yóò kọ́ àwọn kan yóò kọ́ wọn dà sínú ná ẹni tí ò bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ alukur'an yóò anna lahum adaban alima ipe ìyà eléyìí tó máa ń tani eléyìí tó máa ń roni yóò jẹ wọn o tó bá ti jẹ ọgbìn dàlùkìyàm kẹbọn àti sọ nínú àyà mi pé fabashshirhum bi adabin alim ẹ fún wọn ní ìró bànújẹ́ tí ìró albishara tó bá ti jẹ ipe ní tó wá lẹ́yìn rẹ̀ ní tí ò wú ara ni bíi. ìyá jẹ wọn ìyá ńlá wọn á ní ẹ fún wọn ro rẹ kìí sọ̀rọ̀ ìró ìbànújẹ́ àmọ́ tó bá yẹ pé ìró dáadáa náà ni nǹkan tí bìṣáàrà tó mú wá náà máa sí ìró ìdùnnú وكان الإنسان عجولا ọlọ́run bá ń fún àrò nípa àkànjọ ọmọ èèyàn àti bí ọmọ èèyàn ó ti máa ń ṣépè fúnra rẹ̀ nígbà míì àti bó ti máa ń ṣépè fún àwọn ọmọ rẹ̀ nígbà míì bó ti máa ń ṣépè lé dúkìá rẹ̀ nígbà míì wípé kí aburú ṣẹlẹ̀ sóun kí ìjàmbá ó ṣeun kí iná jóun kí àdánwò kó ṣẹlẹ̀ sóhun kó ṣẹlẹ̀ sí dúkìá òun àwọn ìpè yìí ó máa ń pọ̀ lẹ́nu èèyàn bí àpèjúwe àwọn èèyàn lágbọn àbíká eléyìí tó ṣe pé wọ́n ń gbé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n wá ń tìran rẹ̀ mọ́ wípé wọ́n ni wọ́n náà ní gerugudu tí dáná láàmú ìwọ ló fà á ìwọ gan-an lẹni tó tó wá ń di ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n sì mọ̀ ipe wọ òsì ndị di ọ̀rọ̀ ìgbà mí ẹ̀wẹ̀ èèyàn lè wà ń di ọ̀rọ̀ yẹn ẹni tó wà si di ọ̀rọ̀ kó máa ṣépele ra lórí òdodo ẹni tó jẹ́ pé sí ń di àwọn ti ràn rẹ̀ má kó ní ọmọ ṣépele ra rẹ̀ kọjá pé alákòókò wà ń si òní sọ pé nǹkan ló ń wà ṣùgbọ́n wọ́n kúrọ́ wọ́n kúrọ́ ọmọ pọ̀ ńlọ́wọ́ à ń bẹ̀ kó wọn máa ṣépèlé ra rẹ̀ lórí òótọ́ tó bá yẹ kó wọn bá mọ nǹkan kan nípa nǹkan yìí kó wọn kú kó tó di lọ́la tó bá yẹ kó wọn bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ aburú tí ẹ kó ńlọ ń ṣe yìí ajẹ́ pé kílẹ̀ ọ̀la kọ́ mọ́ màá bọ̀ ọ́n ẹlòmíà sọ yìí pé ajẹ́ pé kí gbogbo tó ń bá wá lọ́dọ̀ ọlọ́run kọ́ mọ́ bọ́ sí gbogbo ètò tó ti ṣe fún un kọ́ bàjẹ́ a'udhu billah eléyìí wọ́pọ̀ nínú gbèsè ayé ọmọ èèyàn ọmọ èèyàn máa ń kájú ọmọ èèyàn yóò máa tọrọ aburú yóò máa tọrọ àìdá fúnra rẹ̀ lórí ọmọ rẹ̀ lórí dúkìá rẹ̀ tó bá ké bẹ́ẹ̀ sí ń tọrọ lọ́lọ́run bá bá ń da yín lónìí ọ̀pọ̀lọpọ̀ ó ti tí ó ti parun ti pẹ́ látàrí pé ọ̀gán fúnra rẹ̀ náà ló ṣépè fúnra rẹ̀ lọ́lọ́run sọ pé wọ́yẹ́ dùrùlì ń sànú fi ṣàrì èèyàn máa yọọ máa ṣàdúrà pé káburú ṣe òun yọọ máa ṣàdúrà fúnra rẹ̀ léra rẹ̀ lórí pé káburú ṣe òun du'aahu bil khair irú àdúrà tí máa ṣe pé kí dáadáa ó ṣe òun yóò tún máa ṣerú rẹ̀ nígbà míì pé káburú ṣe òun bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́ fọ́ra rẹ̀ mọ́ bí ìgbà nìkan kú nílùú kan àwọn aráàlú wọn á wò pé kó tó kú lánàá lánàá òun pẹ̀lú rẹ lẹ́jọ́ ní gbólóhùn aṣọ ọ̀rọ̀ yìí a sì pé ní kékeré bàbá burẹ́kẹ́ máa lọ́wọ́ awọ́ gbogbo àná láti pẹ̀tù sí oníkálukú yín ẹlẹ́rìí lé kásìrá yín ọ̀rọ̀ ọwọ́ mi tí ìṣe ọmọ Yorùbá. ẹnìkejì bá fò sálẹ̀ lọ́ba kú kótó di kó àárọ̀ ọjọ́ kejì má kí lára yọ sọ wọn sọ pé àjẹ ké lánàá ọmọ kú lónìí ẹ sọ mọ̀ pé tó ké lánàá lọ́pọ̀ ọmọ tó kú lónìí Ilé à jọra wọn ni òun sọ á lọ́wọ́ nínú kú rẹ o kódà gan nítorí rò ṣe sí òun ń akramakumullah lóṣù àkúbá yìí ah, àwọn yẹn bá ní wọn lọ pa wọn bá ní ẹdú ẹdú agbésínú sàárì kẹtó bò bu èkó ẹ sàárì rẹ bí yorùbá lẹwọ wọn sọ pé wọn lágbájá ọmọ làkàtẹkì tó bá yẹ kó òun lágbájá ọmọ òun bá nínú pé kí ọjọ́ méje kọ́ mọ̀ mọ́ bò ńláyé kó ọ lọ bọ́ ọ. tó ńṣépè fúnra rẹ̀ nìyẹn ńṣépè fúnra rẹ̀ èpè èpè tí ò wúlò èpè rádaràda nítorí pé tí wọ́n lọ pa ni wọ́n pa àbùrọ̀mọ́ wa sọ pé ó ṣépè fúnra rẹ̀ torí tó bá lọ sọ̀rọ̀ sásìkò tó lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa kìí sáláì gba àdúrà tó bá tẹnu èèyàn jáde torí àtà àtìpé àtàdúà àdúà náà wọn máa pè méjèèjì ṣùgbọ́n àdúrà kan ní pé èèyàn ń tọrọ rere èpè ní pé èèyàn ń tọrọ aburú tó ọ wá lè ṣe déédéé àsìkò tọ́lọ́run bíi sáláì gbàdúrà tèèyàn bá bá yẹn lọ́lọ́run bá ṣe sọ inú àyà mi pé walau yu'ajjilu Allahu lin-nasi ash-sharra ista'jalahum bil-khayr laqudiya ilayhim ajaluhum tó wáyé pé ọlọ́run ọba máa yára sábúrú sọ́mi èèyàn ní aburú téèyàn máa tọrọ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe máa kánjú tọrọ orí tí wọ́n tún máa tọrọ aburú tó wá kébẹ̀ lọ́nà máa dá wọn lóhùn tí ó sọ aburú fún wa ni gbogbo wọn bá ti parun gbogbo wọn bá ti parun torí pé ọ̀nà kan àbọ̀nà míì tó bá yẹ gbèsè ayé rẹ wò ó rí pé ọ̀rọ̀ burúkú náà àlìsàfẹ́kù rẹ̀ lẹ́nu tiẹ̀ náà àlìsàfẹ́kù rẹ̀ lẹ́nu tiẹ̀ náà torí di eléyìí báyìí. Abdullahi bin Abbas. رضي الله عنهما وفي حديث النبي محمد صلى الله عليه وسلم كان بالسوق لا تدعوا على أنفسكم ولا على أموالكم أن توافقوا من الله ساعة إجابة يستجيب فيها وني أمام أمام السكو إبراهيم ẹsìn má máa tọrọ aburú lórí dúkìá yìí عيون ẹ má máa ṣépè fún dúkìá yìí o tọ́lọ̀ wọn bá máa gbàdúrà kí a má lọ ṣe kòńgé àkókò kan tọ́lọ̀ máa gbàdúrà tọ́lọ̀ wọn bá gbà náà di pé wọ́n fọ́ ara rẹ̀ síra rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ ló ti ń gbá yí gbádùn wọ́n lọ wọ́ràn aburú bá rí lù ọ́ tiwa. ọ sì ti mọ̀ ẹ́ nǹkan kan kọ́ ló máa ń mú yàn tọrọ aburú fúnra ara rẹ̀ tó yàtọ̀ sí kánjú oníkánjú ńlọlọ́run ẹlẹ́dàá wa ńlọdọ́mi ìyẹn tuntun máa ń bẹ̀rù ìyẹn máa ń bẹ̀rù ìbẹ̀rù àti kánjú ló máa ń jẹ́ kéèyàn máa ṣépè fúnra ní máa jẹ́ kéèyàn ṣépè fún dúkìá rẹ. وكان الإنسان عجولا èèyàn gbogbo èèyàn oníkánjú ni o èèyàn gbogbo èèyàn ọlọ́pọ̀lọpọ̀ kánjú ni o alif walam tó wà ń bí ó jẹ́ alif walamun lil-istighraq al-jinsi alif walam ni. tí ń hàn gbogbo ẹ̀yà ìyà ńlọ́wọ́ náà kò sí ẹni náà nínú wa àfikọ́jẹ́ kó ń kàn jù ní tètè pàtòdà ṣẹ̀tọ́n kó náà nìkan tó ti máa wá ṣùgbọ́n ààyè ọwọ́ rẹ̀ kú lọ́rọ̀ wa bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí pé ọmọ yẹn máa ń kájú bàjẹ́ yìí lam tó wá ولا dà gẹ́gẹ́ bí alifu alam tó wá níbi alinsaani náà ní ní sórọ́tì làásù tọ́lá إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الإنسان لفي خسر لازم يبوبيا إن بنوف إن يا يبوبيا إن بنوف tẹ́lẹ̀ ìbá yé wa ajẹ́ pé wa kana al-insanu ajula gbogbo èèyàn pátá porongodo ló ní kánjú gbogbo èèyàn pátá porongodo náà ló ní kánjú torí ẹ̀ lẹ́sẹ̀ rí ẹ̀ rí pé ọmọ tí ò tí ì lè dájókòó dáadáa tí ti máa gbìyànjú àti máa wọ́ kí wọ́n máa fà ẹ̀ rí ọmọ èèyàn ó lè jẹ́ pé kò ì tí ì ó tún ti mú mi lọ́wọ́ wọn á ní tinú àwo ni ò jẹ́ kí tẹnu kúnná àmì gbẹ̀yìn àjọ kanjú à ó ń nìyẹn bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé gbogbo téèyàn bá ń ṣe láyé lọ́pọ̀lọpọ̀ àwọn ìfarabalẹ̀ ìkanjú náà ni kanjú kanjú kanjú bí ẹni tó yẹ pé ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ó ti bẹ̀rẹ̀ sí ní tètò bóòlù òun sì lólé ayé tó ń bá kẹ́kọ̀ọ́ tán wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wo àwọn tá ló wọ́n máa bá ṣe tá ló wọ́n ní bá ṣe lẹ́kọ̀ọ́ tó ṣe pé kọ́ mọ̀ bó wọn kó wọn jáde bó wọn ní jáde bó wọn kọtán bó wọn ní kọtán. wa kana al oníkanjú lọ mìíyàn torí ẹ̀ ni Salman al-Farisi radiyallahu anhu àti ibn Abbas radiyallahu anhuma wọ́n sọ ìtàn bàbá ńlá wa Adam alayhi salam níbi níbi wa kana al èèyàn jẹ́ oníkánjú wọ́n ní nígbà tí baba ńlá wa tó náà wọn bá ń fẹ́ mi sí lára baba ńlá ó mà gbìyànjú láti dìde ṣáájú kẹ́mi ò tó dẹ́tẹ̀ ẹ̀mí ní ìgbà tó náà wọn bá fẹ́ mi sí lára agbọn orí lẹ́mí ti bẹ̀rẹ̀ sí ní wọlé sí lára ẹ̀mí ńlọ. ńlọ ńlọ ó fi débi ọpọlọ ìgbàtà mi débi ọpọlọ baba ńlá ó sín ó fi hàn yí ọpọlọ ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ báyìí ìgbàtí baba ńlá sín ó ní alihamudulilayi ọlọ́run ẹlẹ́dàá wa ni ya ada olùwà ẹlẹ́dàá rẹ yọkẹ́ ìwọ ada adamu. ẹ̀mí ń lọ ẹ̀mí ń lọ ẹ̀mí débi ayinjú rẹ̀ méjèèjì ádámà yí ayinjú méjèèjì wọ́n fi ń ríran ẹ̀mí ń lọ ó tún débi àwọn oríkèé rẹ̀ yókù tí wọ́n fi ayinjú rẹ̀ wo àwọn oríkèé yókù bí bọ́kọ̀ọ̀kan ni wọ́n ti ṣe ń ṣiṣẹ́ tọkọ̀ọ̀kan ni wọ́n ti ń tó ṣe gbé tọ́ọ̀kan nu wọn di tó ṣe nà tọ́kọ̀kan nu wọn di tó ṣe lò wọ́n á yà lẹ́nu bẹ́ẹ̀ ló ṣe gbìyànjú àti dìde kó tó di pẹ́mì débi tẹ́sẹ̀ wà ó gbìyànjú kò rí ṣe ó wá sọ pé yan Rabb ajjil qabla al tètè jẹ́ kí ẹ̀mí ó dé àwọn oríkèé mi títí dẹ́sẹ̀ yóò ṣẹlẹ̀ kí lè ó tó sùn ń sọ fọlọ pé jẹ́ kí ẹ̀mí ó ti dẹ́ṣẹ̀ mi kí lè tó sùn wílẹ̀ á lọ wílẹ̀ ń kánjú lọ. وكان الإنسان عجولا oníkanjú lọ́mọ èèyàn ìwọ ọbẹ̀rẹ̀ sí ní ṣòwò símẹ́ǹtì àná alánà ìwọ náà lọ darapọ̀ mẹ́ni tí ń ta símẹ́ǹtì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ owó tó o lò ó ní tó o fi bẹ̀rẹ̀ owó símẹ́ǹtì náà ni ìwọ̀nba owó péréte tó o jogún lọ́dọ̀ bàbá rẹ máa bàbá kú owó yìí jẹ́ five hundred thousand naira símẹ́ǹtì mélòó ní five hundred thousand naira ní ọ̀rà òpin rẹ̀ ká pé five hundred thousand divided by two two thousand so sẹ́mi pé ń bẹ̀ yẹn yóò ti ní sìmẹ́ǹtì two hundred and fifty bags kápẹ́ ẹni tí ń tà ń rí rà bẹ́ẹ̀ àwọn á ń jèrè owó tá a máa fi léyìn tọ́ kàkà kọ́ra dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ kó múra tà díẹ̀díẹ̀ kó tún máa rà mí kó máa tà kó máa rà mí èrè tọ́rọ́ eré sísì yóò padà wá jọ dúnjọ kan wọ́n á bẹ̀rẹ̀ sí ní ìfira rẹ̀ wé àwọn tó ti jẹ́ dílà ńlá àwọn tó ti di giant nídìí à ń gbàgbà tasment wípé àwọn ti ní àwọn warehouses ibi tí wọ́n ń kó símẹ́ǹtì sí léyìí tó ti pé tírélà mẹ́wàá lè wọnú mi lẹ́ẹ̀kan náà tí wọ́n máa já símẹ́ǹtì tí wọ́n máa kó símẹ́ǹtì wọn náà á bẹ̀rẹ̀ sí ní ṣerú táwọn náà ń ṣe. obere bẹ̀rẹ̀ sí ní gbèrú gbèsè táwọn náà ń gbé si bẹ̀rẹ̀ sí ní ṣe báwọn náà ti ṣe ń ṣe ni pé ọ̀ padà ni ọ̀ yọ̀ tẹ. ìkájú ló máa mú yẹn síbẹ̀ ìkájú ló máa mú yẹn síbẹ̀ téèyàn wọlé ẹ̀kọ́ téèyàn máa kọ́ kéwú téèyàn máa kọ́ kéwú tó ṣe pé kò tí ì yé ètò àmọ́ wò pé àkéńbẹ́nu kéwú kan táwọn náà ti gbogbo kéwú làwọn náà ti tí ó padà hàn sí kékeré kí lọ́ọ́ mọ̀ ọmọ kankan àròftẹ̀ ṣẹ́yìn wọ̀gọ́ bẹ̀tà ńkà ẹ̀ṣíyá ó ní kankan ló mọ̀ àyèmáyé nǹkan ló pa amásí ọ wọ́kàlẹ̀ ẹ̀nsánu àjùwòlà oníkànjú lọ́mọ èèyàn torí ẹ̀ bá ní farabalẹ̀ ni téèyàn sì ṣe nǹkan rẹ̀ ní mẹ́lọ́mẹ́lọ́ ètò dájú wọn náà ní pé lára rẹ̀ yọ ju àmọ́ látàrí ìkánjú látàrí ìkánjú ìyẹn sábà láṣeyọrí ìyẹn sábà kẹsẹ̀já ẹ̀yàn wo ní ìsìn tí àwọn ọmọ bá tó máa ń lẹ́kọ̀ọ́ gíga bí yunifásitì wọ́n máa ń ṣèdánwò lọ́jọ́ ìdánwò wọ́n ti pín àwọn òwe ìdánwò fún wa wọ́n sì kọ́ bẹ́ẹ̀ pé àsìkò tí ẹ fi dáhùn ìbéèrè yìí tá a fún yín náà ní wákàtí mẹ́ta tán tí wọ́n sọ pé wákàtí mẹ́ta nǹkan tí ètò tó dá lórí ni pé àní gba ìwé iṣẹ́ tó kọ lọ́wọ́ rẹ ṣáájú kídàjì àkókò yẹn tó lọ ìyẹn ni pé ẹ̀yìn wákàtí kan àbọ̀ láti lè gba ìwé iṣẹ́ tó kọ lọ́dọ̀ rẹ ẹnìkí táwọn ọmọ bá ti wọlé tàì wọlé lọ́mọ tó lóun gbìyànjú òun rí pọ́njú ìdààmú pọ̀ fún òun tó rí yunifásitì wọ̀ títí tí ń lérí léka pé tó ń bá wọ yunifásitì tán òun rí kó ń gbìyànjú láti ẹ̀ jẹ́ first class student àfà níbẹ̀ yẹn wọ́n fún ní three hours kó fi dáhùn ìbéèrè ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ nǹkan ìyàlẹ́nu ní ọ̀jẹ̀ fún yín sẹ́yìn bá jẹ́ ẹni tí ń mójútó wọn di ìdánwò yẹn igbe ńgbà tó kún ìṣẹ́jú bá ti lè lọ nínú wákàtí mẹ́ta alẹ́ lómi ọ̀tún máa náwọ́ ṣe kí ló dé kí ló dé tó ń náwọ́ ṣé èsì pọ̀ fẹ́ mú mi àbí báyìí rẹ̀ ọ̀kọ̀wé má àbí kí ló dé ní wọn àgbẹ̀ ó ti parí mi parí kíni wọ́n ní wákàtí mẹ́ta wọ́n ti parí láàrin ọgbà kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó dà mo fi béèrè tí wọ́n béèrè ojú eléyìí lọ ó dá tuntun yẹ̀wò ah, mi lè tún yẹ̀wò àsìkò mi i have something to do with my work with my, time ah ah bàbá wọn bá máa tún wọn bá máa rọ kọ́mọ́ bàbá fi tiẹ̀ kó bẹ́ẹ̀ lómi torí ọmọ mi yóò tún fẹ́ dànù họ́ọ̀lù òun ti parí kí ni fẹ́ mọ mọ́lẹ̀ sí ah, irú sísẹ́m wo ni ẹ irú kíní wo ni ẹ ẹsẹ̀ wo ni kọ́ kálukú ni lọ́dà kókó kókó bọ́ bá lọ́gbọ̀n sẹ́jú a lè gbà kọ́ jáde èmi wa ni ọmọ wa gbó ẹ̀mí wa lọ́mọ ọkọ̀ gbọ̀nsẹ́jú ìgbà tí a pẹ́ jù kíníkà kíníkà ọgbọ̀nsẹ́jú tí a pẹ́ báyìí ọba jáde yọ máa rìn yọ máa rìn yọ máa yan fanda yọ máa ṣẹṣẹ kò sírò ọ̀hún yọ tún máa tọrọ rẹ kan tó tún wọn bá jọ sí mẹ́rin pé kápádé ń ta ọkùn kíní bẹ́ẹ̀ wọn náà jáde jáde jáde jáde kíní wọn pé so àfa so báwọn oníkájú kájú kájú wọn máa fi ṣe wákàtí ká ẹ̀rí kọ́ ọmọ bíi márùn-ún ni ọ̀sẹ̀ tọmọ ọgọ́rùn mẹ́ta wà ẹ̀yin tẹ wàá mú títú àwọn ọmọ tí ń ṣe dáná máa ń gbà ṣé ìṣèkẹyìn nǹkan kan mi ò torí àwọn akẹgbẹ́ yín gbogbo wọn ti jáde tẹ ẹ tó wá fẹ ẹ̀yin náà ìkájú ọmọ ẹsẹ ẹ̀yin náà pé ah kí la fẹ́ tó kú jẹ ìmárùn sí. <laughs> ẹ wọ ẹ tètè kọ́ńtẹ́kọ̀ èmi náà níbi tí ń lọ. subhanallah gbogbo àjọ kan ti jáde ẹ rí i pé wọ́n kàn ju kábàámọ̀ ní tí mo sábà ṣẹlẹ̀ ni wọ́n kàn ju kábàámọ̀ because by the time tí toró yìí ṣiríṣi làwọn ọmọ àwọn kan àti ẹgbẹ́ tó máa parí ìdánwò wọn ò tún ní lọ sí ìwé wò mọ́ torí kí bànújẹ́ ọmọ bá di pé ó dòrí rẹ̀ kodò pé ah I've made a mistake so àmọ́ àwọn kan wà sọ pé ókè jésù ti lọ yẹ̀wò tí mo gẹ́sì yẹn kó jẹ́ pé náà lọ wá àjẹpé mo ti bá nìyẹn. àfà lọ́ba di f nine ọ̀tọ̀ ni tó ń béèrè ọ̀tọ̀ ni tó pò ní ń dà ọmọ mi wá sáré padà wá pé ẹsà mi mà bí ẹnì gbà mí láyè kí wọn náà ẹjọ́ bá ti jáde ti jáde ni àyè tún gbaru wọn láyè kọ ọ lè mọ pé ah! ooo àfà ìkájẹ ni wa kana al ẹni tó ra mọ́tò tuntun ni ń tẹ̀ sín sín sín sá ń flexible jù ọ̀nà yìí hàn sásìlè kọ́nà ń bẹ̀ kékeré ni tó power steering tó bá ti ṣe bá ṣe bá ṣe bá ṣe bá ṣe àfa mọ́tò kan yìí ni ó náà wọ́n fẹ́ àá tó ajá pé mọ́tò eléyìí báyìí ọkọjá gbogbo àwọn táǹtì lò tẹ́lẹ̀ àwọn agolo ọmọláńké kò sí wàhálà àfa ní ọba máa tẹ náà tẹ̀kù ní ọba máa pè from Lagos to Ibadan mi rò pé ẹ gba twenty minutes. because pẹ̀lú mọ́tò yìí o mi sọ mọ́tò mi o pẹ̀lú mọ́tò ma fi ogún pẹ́ látàrí bẹ́ẹ̀ bá gbọ́ kó ti ọlọ́run ti dọ́mi èèyàn wá túmọ̀ sí pé kí wọ́n gùn lé pé à ọlọ́run ní ni wá kí ni tó tún kí wípé ń bẹ nínú tá a ti dá máa yín wípé a ẹ jó níkànjú àmọ́ tó dáa jù ní kí wò na ṣe làákàyè kó o jẹ́ni tó ní farabalẹ̀ tírẹ́là náà sọ fọ́kàn náà wípé ìwà kan bẹ lára rẹ̀ ìwà kan bẹ lára rẹ̀ tẹ́kọ́ náà wọ́n bá nífẹ̀ẹ́ sí nínú ìwà méjèèjì náà ni ìfarabalẹ̀ ìfarabalẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé ọmọ tó tó máa ń kájú à wàláì gbogbo nǹkan ló bàjẹ́ gbogbo nǹkan ló bàjẹ́ ọ yára kọyàwó rẹ lẹ ọ yára ṣépè fọmọ rẹ ó ti yára bínú burúkú tó ti tó ti sọmọ ládàá kó tó mọ̀ pé ọmọ kọ́ ló ṣe ń sá ládàá ó ti yára mú gbogbo èèyàn lọ́tà kó tó di pé ọmọ tó fẹlẹ̀ gángan rẹ̀ yẹn nídìí farabalẹ̀ ìkánjú. E àtọ̀dọ̀ àṣetọ́ni ló ti máa wà èèyàn ń bùkátà farabalẹ̀ torí ẹ̀ nìyẹn rí i pé ọmọ èèyàn tó ti pé nùkanjú náà lọ́lọ́wọ́n bá ń lọ dá wọn sí wọ́n sì jọ níkanjú lórí pé àṣà àti sí àwọn èèyàn náà fi hàn pé àwọn náà mọ ìkanjú láìdá àwọn náà mọ ìkanjú láìdá ẹ̀rí wọn ni pé kọ́ yára gbọ́rọ̀ àmọ́ kọ́ lọ́ra fòsì torí tí wọn bá tún yára fèsì ọkà bàmí ẹyin mẹyìn nǹkan téèyàn ti fi kájú sọ téèyàn padà kábàámọ̀ àmọ́ téèyàn bá fara balẹ̀ èyàn lè kó ọpọlọjọ iná ní tó ti jẹ́ pé tí ń ṣàpérò tí wọn àti wá sọ ẹni tí wọn fẹ́ kí àpérò ọdálé lórí má jẹ́ ẹni tí ó tètè máa yára bọ́ wájú pé tó bá jọ̀rọ̀ yìí ni èmi ò rí ń tọ́ lọ títí bẹ́ẹ̀ ẹ̀ tá a bá ti ṣe báyìí tá a ṣe báyìí ló túmọ̀ sí kọ́ pọlọ rẹ̀ jìnnà dáadáa tó ní tó dáa jù ni pé má tètè má sọ̀rọ̀ díkẹ́ lómi ọ̀kọ́kọ́ síwájú rẹ̀ sọ díẹ̀ lómi ọ̀tún síwájú rẹ̀ sọ ibi tí wo ti wá kó àwọn àìdí àjọ yọ pọ̀ o ti kọ́kọ́ ní tiẹ̀ lórí rẹ̀ àwọn àléébù tó wà nù àìdí àtàwọn eléyìí mú wa ìwọ́n tó fi ṣe òye àti ìmànà fún àìdí àtẹ tí wọ́n fẹ́ mú wa láti fi hàn pé tá a bá ní ká gbé lọ báyìí aburú wa mẹ tá a bá tún ní ká gbé lọ báyìí òun náà láti padà forí sápá náà ni pé mo á hàn pé wọ́n ti gbájú ọ̀ gbájú bí wọn náà ni wọn náà rí àmàrà ara wọn ló ti ń pọ́gbọ́n. torí èèyàn gbọ́dọ̀ máa kájú torí ẹ̀yin náà máa wọ́wọ́ tẹ bá wà láwùjọ kan èèyàn bá dàgbà jù bẹ́ẹ̀ lọ tíyìn bá ti máa yára ṣe gbogbo nǹkan máa yára fèsì máa yára sọ̀rọ̀ èyí náà máa wò pé ó lè kan dàgbà ni kò ní làákà yìí torí pé ìkájú yìí máa sọ làákà yìí di bíntín gbogbo èèyàn wà máa fojú di ọpọlọ èèyàn torí ẹ وكان الإنسان عجولا ولا لداني وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا ولا لدى قل نعم لولي عن pẹ̀lú àwọn àmì rẹ̀ ńláńlá eléyìí tó dá nínú àwọn àmì yìí òun náà ni bó ti ṣe mú òru àti ọ̀sán yapa ọ̀tọ̀ lóru ọ̀tọ̀ lọ́sán ọ̀tọ̀ ni bóru ṣe máa rí ọ̀tọ̀ ni bọ́sàn ti ṣe máa rí nínú àwọn àmì ńlá rẹ̀ nínú àwọn àmì tí yóò fi dọ́lọ́ wọn bá mọ́. nísìnyí awa wà lọ́tún òun yọ ọ̀ràn kankan kan nígbà tá a bá tún fi rí àkókò kan òòrùn onísímá òkùnkùn bolẹ̀ birikiti yóò dàbí ìgbà tó ṣe pé òòrùn tiẹ̀ yọrí lónìí òṣùpá yọ òun tún múrù mọ́lẹ̀ tiẹ̀ wá so òru àti ọ̀sán àmì ńlá méjì ló jẹ́ nínú àwọn àmì ọlọ́run gbòòrò títí ń lọ tí ń fàyè ilẹ̀ fọ́sùn tọ̀sán ń dé tí ń lé òru lárí tóòrù tún lé ọ̀sán lárí láti gbàyè má lọ́wọ́ nǹkan ńlá ni oníkálukú wọn léra wọn lárí ni yàtọ̀ hàtìtà ọ̀kan lé kejì lárí gidi níṣẹ́ bá ti wà lọ́sàn òru ń lé ọ̀sán lárí máa lọ máa lọ èmi ń bọ̀ máa lọ èmi ń bọ̀ máa lọ èmi ń bọ̀ tó ọlọ́ni waja'alna al-layla wan-nahara àwa la ṣe òru àti ọ̀sán ní àwọn àpẹẹrẹ méjì a méjèèjì lámì. فمحونا آية àwa ṣe àpẹẹrẹ tòru àṣe ní tó ṣe wípé kò dá ìmálẹ̀ ní apá ìmálẹ̀ tiẹ̀ apárẹ́ àpẹẹrẹ àáyà tòru tí í ṣe òṣùpá apá ìmálẹ̀ rẹ̀ rẹ̀ máa la. wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé gẹ́bà sì mọ̀ nínú ẹ̀kọ́ nípa geography àti bọ́lá ti ṣàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ nínú Al-Qur'an wípé òṣùpá yẹn òun ọ̀dá mọ́lẹ̀ ni níṣẹ́ ló máa ń gba ìmọ́lẹ̀ tiẹ̀ látara oòrùn torí rẹ̀ òṣùpá apa ìmálẹ̀ tiẹ̀ rẹ àmọ́ ń gba ìmálẹ̀ látàrọ̀ wọ̀. ṣùgbọ́n òrùn tiẹ̀ wàjàcálìnà ayatul nahari mọ̀kúsírà àpẹẹrẹ tọ̀sán àmì tọ̀sán aṣọ oníjì máa tàn málẹ̀ téèyàn fi ríran torí àwọn sọ pé àtàrọ̀ òrùn iná lòṣùpá ti ń gbà málẹ̀ tóun náà ń tàn ọmọ ara yìí tóun náà ń tàn àtàrà òòrùn ló ti ń gbà ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ó ṣe ọ̀sán bó ti ṣe ṣe kálíbà máa wá ìjẹ àti ìmu wa nínú ọ̀sán torí ẹ̀bí ti jẹ́ pé kò bá làákà kó wá jẹ́ pé ọ̀sán rẹ ni wọ́n máa fi sùn òru rẹ ìwọ máa sọ pé ìwọ fi ń ṣiṣẹ́ àfi tó bá jẹ́ pé shifting ìníṣẹ́ rẹ o sì wà ní night duty ìlọ́fà ló fi ń forú ṣiṣẹ́ tó ń fọ̀sán sùn àmọ́ páyé tí wàá dorí kodò lọ́dọ̀ tiẹ̀ ọ̀sán gbogbo lọ́jọ́ ayé tiẹ̀ oorun ni òru nìkan ni wọ́n máa ṣiṣẹ́ eléyìí takò bọ́lọ̀ ti ṣe dá ọmọ èèyàn. bákan náà ọlọ́run ẹlẹ́dàá wá sí òru ní ní tá máa máa ara ń fẹ̀sìn mi lẹ́yìn jàgánná jàgánná jàgánná tá a bá fi gbogbo ọ̀sán wá ara ń fẹ̀sìn mi torí pé ara náà ni ó padà fàbọ̀ sí tọ́ wàá sinmi lóru rẹ torí ẹ̀ ló ti jẹ́ pé bẹ́ẹ̀ ni kàbá pariwo sí ọ létí lóru tí òjò sùn. ẹjọ fa wàhálà ni bẹ́nìkan bọ́bá ń retí kó dórí ibùsùn tiẹ̀ kọ́ máa yọ ọ́ lẹ́nu kọ́ máa bọ́ ọjà rùn pa pọ̀ ò ní sùn sẹ́ẹ̀ ó rí i pé kòkòkò ẹ ẹ ẹ níjọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó tọ́ àti ìyẹn tó ń ṣẹ̀fẹ́ yà wò ẹ̀hẹ́n àmọ́ láì jẹ́ báwọn pé kíni ọlọ́run lẹ́dàá wa ló ń ṣe báyẹn. لتبتغوا فضلا من ربكم أسي أصنفني ní ìmọ̀lẹ̀ a ṣe àpẹẹrẹ tọ̀sán ní ìmọ̀lẹ̀ kẹ́ lè bá a máa wá nínú àdúrà ọlọ́run kẹ́ máa wá rìzìkì nínú rẹ̀ nípa bísẹ̀mí yóò ti ṣe dáa ọlọ́run ọba ọ̀fẹ́ ká jókòó kalẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ ká má ṣiṣẹ́ ọlọ́run ọba ọ̀fẹ́ ká dẹnu kalẹ̀ ká máa retí oúnjẹ ọwọ́ ọbẹ̀ láì jẹ́ pa agbápá agbẹ́sẹ̀ láti sánà bá ti ṣòro oúnjẹ yẹn Islam kò fi hàn wá pé kónkálukú kó mójútó sẹ́rẹ̀ ìgbòkègbodò nínú bá àmọ́ wá bí ó ṣe dáa bí ìlọsíwájú ó ti ṣe bá wa nínú ìgbésí ayé wa Islam fẹ́ ká máa fọ̀sọ́ wa sí. Si ولتعلموا عدد السنين والحساب لا ترى أورمب أسامب ẹ máa tara rẹ̀ ẹ máa ma òǹkà ọdún gbọ́dún ṣe ń gorí ọdún tó sùn ń gorí oṣù tilẹ̀ ń sú tilẹ̀ ń má tọ́jọ́ ń gorí ọjọ́. ẹ máa rí i pé èmi náà màmá ti ń darúgbó ọmọ mà ti di àgbàlagbà ọmọ ti kú ò lọ́mọ polóró ó ti di ọ̀dọ́ǹde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látàrí pé lẹ́ ń sún ilẹ̀ ń mání á sì máa tara rẹ̀ á mọ̀ pé ọjọ́ ti ń gorí ọjọ́ ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀ oṣù ń gorí oṣù ọdún gorí ọdún àmàmà ìṣirò àsìkò tá a dá fúnra wa lórí àdéhùn kan tá a jọ ní ó ti pé àbí ó ti pé á tún máa mọ̀ látara ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ìgbà tó o dá pọ́ọ̀sán gbèsè owó tó o yá ó ti pé látara ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ á tún láǹfààní láti mà àsìkò hajj mà ti tó àsìkò iléyà ti tó Ramadan àti wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látàrí ilẹ̀ ń sú ilẹ̀ ń má gbogbo àwọn nǹkan wọ̀nyí wal á sì fi máa mà ọjọ́ ọjọ́ síra wọn pé ọ̀rọ̀ tá sọ ní ìjẹta wọ́n mà ti di ó ti di òru jẹjẹ báyìí ọmọ tí pọ̀sẹ̀ kan ìṣirò nu èyí ṣe pé ìsáábí òfò tọ́ a lọ gbé síra kan kó ń kọjọ́ tí wọ́n bí ọmọ ìjọ tí wọ́n bí ya rẹ̀ àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àwọn mú ọkọ ìyàwó tó fẹ́ fẹ́ wá ọjọ́ tí wọ́n bí òun náà ti sọ̀rọ̀ ìsáábí inú alukurani kìí ṣe òfò nítorí pé bẹ́ẹ̀ sì ni ẹnìkan ọ̀ma ń tọ́pa máa fi Allah qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún wa pé gbogbo ẹni tí ń bẹ nù sọ́mà àtìlẹ̀ ẹnìkan ò sí nínú wọn tó máa ń tọ́pa máa àyàfi Allah. وكل شيء فصلناه تفصيلا ọlọ́run ní gbogbo nǹkan pátá gbòròǹgòdò láti ṣe àlàyé rẹ̀ ní àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ tí ò tún kò káta ká máa wá àlàyé rẹ̀ lọ síbòmí mà. ọlọ́run ọba ẹlẹ́dàá ọba tó ma gbogbo nǹkan tó ṣàlàyé gbogbo nǹkan yéké fún wa ó náà ló ń sọ fún wa nípa àwọn àmì àmì tọ́jẹ́ tòru àmì tọ́jẹ́ tọ̀sí àmì òru ó náà ló sùpá. òṣùpá ọ̀dá mọ́lẹ̀ kan ní lára tiẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ti pa ìmọ́lẹ̀ tiẹ̀ rẹ́ ṣùgbọ́n ara rẹ̀ ní mọ́lẹ̀ wà eléyìí tún jẹ́ àmì ńlá tọ́lọ́mọ bá fi hàn wá pípé òṣùpá ń gba ìmọ́lẹ̀ òun yẹn fún wa ẹ ò ti sọ́mọ sí kedere látàrí ìmọ́lẹ̀ tó gbà lọ́dún ọ̀run ẹ sì mà iná ní kóòrò ń bẹ ọ̀sán bẹ wọ́n ò ní mà àbí tọ́lọ̀ ń bá ní kọ́ wà lágbọ́n ibi tó ṣe pé ọ̀sán làwọn máa ní ilẹ̀ iṣu lágbọ́n ọ̀dọ́ wọn òru làwọn máa bẹ ọ̀sán ìpọ́n lágbọ́n ọ̀dọ́ wọn níjọ́ náà tó rẹ débi irú bẹ̀ lọ́mọ ńlá tọ́lọ̀ ń fún ọ pẹ̀lú pọ̀ bára rẹ láwùjọ tilẹ̀ ti tilẹ̀ ولاني قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون صفوان إلى النبي محمد صلى الله عليه وآله وسلم يا فمنيرو tọ́lọ́n bá tiẹ̀ ní kò rú ọmọ abẹ lọ lọ́lọ́gbọ̀nrán gada kílẹ̀ ọmọ màmá kò rú ọmọ lọ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀nrán dídí ọ̀gbẹ́ndé alùpùpù lálẹ́ni náà tó yàtọ̀ sí Allah tó lè mú kí ilẹ̀ ọmọ kí màálẹ̀ ó wá kò sí àfẹlẹ́ tẹ̀sán إن جعل الله عليكم النهار سرمدا سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون صفوان nítorí ọ̀nà bá tún ọ̀sán máa bẹ bẹ́ẹ̀ lọ fáá títí láéláé kí lè ọmọ sùnmá lára ẹlòmíì tó yàtọ̀ sí Allah tó lè mú kí ilé ó kí ilé ó sú kẹfì lè bàa máa rí ibi sùn kẹ́ máa nára ẹ̀yin ò ríran tí ẹ̀ mọ̀ pọ́n náà ọba ló ń ṣe gbogbo eléyìí onímúlẹ̀ sùn onímúlẹ̀ mọ́ ẹ̀sìn mọ́ ẹ̀ mú orí ọlọ́run ábọ̀sibọ́sí pé dúpẹ́ fún ebi sọkúsọ náà lẹ́tọ̀ọ́ máa sọ. So. ولا لداني ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه لتبتغوا من فضله ولعلكم تشكرون نينو kí ọlọ́run tó lọ́n ṣe fún yín òun náà ni pé ọlọ́run bá dọ̀ òru fún yín ó tún dọ̀ ọ̀sán fún yín òru kẹlẹ̀ bá a máa fi sùn ọ̀sán kẹlẹ̀ bá a máa fi wá nínú ọlá àtàjùlọ ọlọ́run wàlẹ̀ àlẹ́kùn tẹ́ṣkúrú kẹ́lẹ́ bá dúpẹ́ fọlọ́ àdúpẹ́ fọlọ́ o lórí ìdẹ̀ra tó ṣe fún wa àmọ́ lórí o ọlọ́run dákun má bàjẹ́ bí rọ́ṣù rọmọdán tá a wà nínú rẹ̀ yìí àwọn ẹni tó ń gbé táwọn agbálagbè kan wà ayé tó yẹ pé ilẹ̀ iṣu ọ̀sán náà ni ibìkan sì wà tó yẹ pé ilẹ̀ onímọ̀ òru náà ni. àwọn àlè lọ bẹ́ẹ̀ fá kóso mẹ́fà kí ìdàkejì ó tó tún wá rọmọdọ́nà wọn ní ọ̀sán ní ọ̀sán fẹjú kẹkẹ òórùn ràn kankan ilé òsú rárá pé wọn sì máa ṣe rọmọdọ́nà jù òru àsìkò òru òru lọ títí fóṣù rọmọdọ́nà dé bá wọn. gbọ́dọ̀ na náà tó sọ àwọn ti ó ti Ramadan àti wọn tó ṣùgbọ́n wọn máa wo ìlú tó súnmọ́ wọn tílẹ̀ tí máa sùn tílẹ̀ tí máa má tó àkókò bó ṣe wà lọ́n bí ìgbà táwọn bá sínú sí làwọn náà máa sínú tó ti pé òòrùn ló sì ràn kankan yìí tó ti pé òòrùn náà la sáwà gbogbo gbà àmọ̀ sánmà tẹ̀lé ìjẹba àwọn olùkẹ́sùn àti ọ̀sán tí wọ́n ní máa yóò gún bàjẹ́ tó bá di pé àsìkò ẹ̀rùn dé kí àwọn lóyìnbó yẹn táwọn ọmọ àtiwọ́ ọmọ aṣojú kòkòrò pípẹ́ làwọn sáfẹ́ lọ àlùjáná nìyẹn lójú wọn wọ́n fẹ́ lọ Finland wọ́n fẹ́ lọ kìnnìkan Scotland wọ́n fẹ́ lọ England àfà wọ́n lè sọ pé ní lọ́wọ́lọ́wọ́ o twenty hours lọ́sàn sí twenty four hours lásán lóru wọ́n á ní ẹjọ́ sà báwo la ti máa ṣe torí fi tá a wà yìí tá a ń lé ọ lé sẹ́ni tó lé ọ lé ìdájọ́ rẹ ti di ti bẹ́ẹ̀ o a máa fi twenty hours a máa fi kẹnuró bẹ́ẹ̀ ni bó tuju bẹ́ẹ̀ lọ fi kẹnuró ọlọ́sìn ẹ̀sìn òórùn wọ̀ torí tí ì bá wọ̀ rárá nǹkan mí nù tó adúpẹ́ fọlọ́ ọlọ́ni تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا سراجا الشمس torí pé aṣọ́mùsù gángangangan làtùpà tí ọlọ́ọ̀ni kan máa tan ìmálẹ̀ àmọ́ òṣùpá ń tẹ̀ mú ní rọ́ òun máa fún wa ní ìmálẹ̀ ní látara ẹni látara ohun tó tàn málẹ̀ ohun tó tàn málẹ̀ lòun ṣùgbọ́n òṣùpá ọmọ fún amọ̀lẹ̀ látara rẹ̀. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا ọlọ́run ló dóòlù lọ́dọ̀sùn torí ká lè máa ṣàǹfààní nínú wọn. tọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. akramakumullah á rí i pé ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ló dá àwọn àpẹẹrẹ méjì yìí fún wa àmì ìtọ̀sán ó ṣe lóòrùn àmì ìtòru ó ṣe lóṣùpá ó ní kí àmì ìtọ̀sán kó wọn máa tan ìmálẹ̀ àmì ìtòru kó wọn máa gba ìmálẹ̀ látara ìmálẹ̀ oòrùn kó náà máa kọ́ máa tún wá kọ́ máa fi ṣe wá láǹfààní nígbà tó bá dalẹ̀ wọ́n ní àpèjúwe òṣùpá. sí òòrùn ó dàgẹ́ bíi díngì ni nítorí pé òṣùpá òun jẹ́ díngì tí ń gba ìmálẹ̀ látara òòrùn tó náà tó ń rìflẹ́kì ẹ̀ sódì kejì sàmọ́ kìí sùn ni source of light òòrùn gan ni ìpìlẹ̀ tí ń mú ìmálẹ̀ yẹn wá tọ́ wa ó ní wa فصلناه تفصيلا gbogbo nǹkan pátá láti àlàyé rẹ̀ ní àlàyé yéké ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ẹni tí ó máa wá àlàyé gbogbo tí kò bá yé wa ká máa wá lọ sínú Al-Qur'ani ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ọlọ́run ló mọ̀ wa ọlọ́run máa ń tí wa ọmọ ń tá a ó ti wá ṣàlàyé gbogbo nǹkan sínú tírà rẹ̀ àbùkátà láti jẹ́ pé àwọn wà yan tí tìrọ ọlọ́run ọba lódì àní máa tẹ̀lé nǹkan tó wà nínú ẹ̀ èèyàn lè síbẹ̀ àfi kí èèyàn jẹni tó ṣìnà. ọlọ́ni wa kulla insanin alzamnahu ta'irahu fi 'unuqihi ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ولا إلى ذاني وكل إنسان بقين يقبطك ألزمناه طائره في عنقه بقبوثة سي تطلع روايك gbogbo sẹ́tò ṣetọ́ tọwọ́ rẹ wáyé nílé ayé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò dé maka ti kálukú ma lọ́rùn wọ́n pe iṣẹ́ wa ní tọ́ìr nǹkan tó fò jáde látara wa ọwọ́ wa ló ti fò jáde kò ní fò ọlọ́run ọbẹ̀ ti ma lọ́rùn irọ́ tó ó fò jáde lára rẹ̀ òdodo tó sọ ó fò jáde lára rẹ̀ jàǹbá tó ṣe ó fò jáde lára rẹ̀ ìfọkàntán tó hù níwà ó fò jáde lára rẹ̀ ẹ̀sìn tó ṣe ó fò jáde lára ó fò jáde lára gbogbo ntá wa gbélé ayé ṣe ọ̀dà ọ̀dà jáde gbọ́wọ́ wa ni. kò ní fò jáde sá lọ ńṣe ni ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó di ti kálukú ma lọ́rùn wọn náà wò wò kí ni wọ́n dè mọ́ ọlọ́run ṣíṣe rí ni àbí ṣe é bù nítorí ọba gbélé ayé sí wọn náà ni wọ́n dè mọ́ ọlọ́run tí wọ́n máa sọ pé àṣegbé òsì àṣepamọ́ lọ́wọ́ wọn náà ẹlẹ́dàá sọ pé faman ya'mal. مثل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره يعني كان يدوى سيسة كري توي بيوم أناغم تسي جدادا نسان يولي nǹkan kan ò ní sọnù lọ́dọ̀ lọ ní ìdàkejì má jẹ́ pé iṣẹ́ téèyàn ṣe iṣẹ́ ẹbú ni tó tó sì jẹ́ sí aburú òun náà rí tiẹ̀ tó bá dijọ́ gbé nígbà kò yá àmà iṣẹ́ kan ò ní sọnù ọlọ́ni ànìlíyẹmí ni wọ́n á ní ṣìmá lè parí màlẹ́kà bẹ lápá ọ̀tún rẹ ó jókòó bẹ̀ bẹ lápá òsì rẹ ó jókòó bẹ̀ máa yálùfẹ́ bọ́mi kọ́wọ́lẹ́ lẹ́dẹ́yìí rọ́ọ̀kì bọ̀nà àti yìí ò ní wí gbólóhùn kan jáde lẹ́nu rẹ àyàfi kí màláìka rọ̀kìbù àti àtìdù kọjá pé wọ́n ti ń retí rẹ láti kọ́lẹ̀ kọ́lọ́ ẹlẹ́dàá wa kó ṣàánú wa kó fún wa ń dáadáa sí o wa inna alaykum la hafidin kiraman katibin ya'lamuna ma taf'alun dájúdájú àwọn ẹ̀ṣọ́ bẹ pẹ̀lú yín o àwọn akọ̀wé alápọ̀nlé làwọn wọ́n máa ń tẹ̀sí wọ́n sì máa kọ sílẹ̀ innama tujzawna ma kuntum ta'malun níta bá ṣe ni wọ́n fi san yín lẹ́san torí ọ̀dọ́ wọ̀ wà o wa kulla insanin alzamnahu ta'irahu fi 'unuqi oníkálukú wa ohun tó fò jáde gbọ́wọ́ rẹ̀ ohun tó fò jáde gbọ̀dọ̀ rẹ̀ níṣẹ́ wọ́n so mọ́ lọ́rùn tó bá dijọ́ ọ̀gbẹ́ni alqiyam wa nukhriju lahu yawma alqiyamati kitaban yalqahu manshura. àwọn amú ìwé iṣẹ́ rẹ̀ ìwé iṣẹ́ tó gbélé ayé ṣe á jáde fún ọ á jáde fún ọ ọba gbogbo ṣẹ́ rẹ tó ṣe nínú rẹ̀ máa ń ṣòro nínú ìwé tó yẹ kó a sílẹ̀ níwájú rẹ̀ a sì wò yẹn lẹ kó sínú kó a sì jákàtúnlẹ̀ ní kí n sí paragraph kẹ̀kẹ́ ọba tó ti sílẹ̀ fún ọ ẹ̀kọ́rọ̀ kitabak àyà máa kàwé rẹ̀ o máa kàwé àwọn kọ̀wé láyé wọ́n lọ àkọ́ ọ̀dà lọ lé àwọn àgbà èé so kò sí eléyìí dọ̀gbìn dàgbìyà oníkálukú ni wọ́n máa kà ni wọ́n máa kọ́ àbí kò sí mímọ̀ kọ́ ọ́ máa kà kálukọ́ kàwé rẹ̀ kò sí pé ah bàbá kudi ẹ dàgbẹ́ ẹ bá ń ka eléyìí èmi ọmọ dọ́kọ̀ kékin bàbá kudi kọ́ bàbá sára oníkálukú tiẹ̀ ti ń bẹ́ wájú rẹ̀ tó tiẹ̀ tó torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa òní yóò náà bọ́ ìnsánù yawma idhin bima wà á kọ́rọ̀ wọ́n fún kálukú lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà nírò nípa tó ti ṣe síwájú àti tó ṣe gbẹ̀yìn. بل الإنسان على نفسه بصيرا ọ̀rọ̀ tí ẹ̀ rí bẹ́ẹ̀ ìyẹn gángan fúnra ara rẹ̀ kan ojú rẹ̀ ò ní fọ́ síra rẹ̀ ń jọ̀gbìn dàgbé ojú rẹ̀ yóò ríran síra rẹ̀ kékeré kí n da tèmi ti bá mi torí pé ó dàgẹ́ bí àpèjúwe tí yorùbá náà máa ń sọ yìí pé òkùnkùn ò ní kùn kó nínú ọmọ màánu kálukú ríra ríra rẹ̀ jọ̀nà. tọ́ ọlọ́ni wọ́lọ́ alùpùpù màárí rọ kọ́dà kó ṣe pé yẹn ń wá wá wí ń wá wá wí ń ta tóńtó ní kíníkà kékeré kálukú ti ríra ríra láyé ọ̀ ń wá wá ọ̀ ń wá nǹkan ṣèkẹ́wọ́ ọ̀ ń wá wí àròyé àlàyé gbogbo ìwúlò màá ojú rẹ ò ní fọ́ síra rẹ ń jọta awé yìí báyìí. Iqra kitabak kàwé rẹ ìwé tiẹ̀ la ní ọkà kìí ṣe tẹlómi. Kafa bi nafsika al-yawma 'alayka hasiba. Ìwọ náà ti tó láti ṣèṣirò fúnra rẹ lónìí. Àṣìbọ̀ náà mọ̀ pé àṣàbòsíṣọ́ kò sí nǹkan kan tá a kọ́ ọ́ lẹ̀ tó ṣe ààbò àsìbọ̀ dín kankan kù nínú tó ṣe náà là kọ́ ntọ́ṣe náà là kọ́ naa ìwọ náà ṣùgbọ́n ọ̀nà ti rántí gbogbo tó gbélé ayé ṣe gbogbo tá a máa pé a ah, mo sì fẹ́ sọ̀rọ̀ kan mo ti gbàgbé ayé nìyẹn níbo mo fi kíní ìpamọ́ sí látàárọ̀ tí mo wà ayé nìyẹn ọ̀ràn ti kó lè àdìjọ́ àná náà nà nàbì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé إياه ثم نوفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه إسانيت أسنا لن قجوا في يوم فنا لا قد وقفوا في تسا تسا رنجوا القيام أني بابا دا دا قدي قدوا قفوا له أني بابا دا قدي كما فسنقاني كتان فوري عراني má bẹ́ẹ̀ nìkan wí àforí ara rẹ̀ o iqra kitabak kafa bi nafsika al-yawma 'alayka hasiba wọn náà ti tó lẹ́ni tí yóò ṣe ìṣirò forí ara rẹ̀ lónìí ilé ìjẹ́bi tí a dùn sí lónìí ẹ jẹ́ àwọn àyà tá káwé yìí wa ọlọ́run lè dá wa ó fi hàn apá Qur'an ó máa fi hàn mánà ṣé àwa sì ń ka Qur'an bi sáwọn wá ìmọ̀ náà lọ sínú Qur'an bi àbí nǹkan míì làwa ń wá nú Qur'an àbọ̀nà míì làwa ń gbá Qur'an tí wàá gbà kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ìwà fínni mánà ńlá Qur'an kò wá yẹ kó wá jẹ́ pé ìwọ ọmọ wa lọ Qur'an gba ọ̀nà míì tó tako ìtọ́lọ́wọ́n ẹlẹ́dàá wa tó sọ alukur'ani kalẹ̀ fún alukur'ani sì fún wa rò ká sọ́ra fún àtisà ìgbàgbọ́ síjọ́ gbẹ̀ndà òkèèyàmù nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ìyá ẹlẹ́tẹ̀ eléèrò yóò jẹ́rù wọn a gbàjọ́ gbẹ̀ndà òkèèyàmù ọ̀gbọ́n ó lè pẹ́ lójú wa láti máa tanra wa dànù. kama máa wò pé kò ní wá gbogbo nítorí bá ti ní ń bọ̀ ó ti dé tán gbogbo nítorí bá ti ní bọ̀ ó ti dé tán ìgbà wo ni ọ̀wá dé òǹkọ́ lọ́jà kí làwa ṣe é lẹ́dẹ̀ẹ́ nítorí pé ẹni bá ń béèrè péjọ oníjọ́ gbẹ̀ndà òkè yóò dé ẹni tí ń béèrè péjọ kù ó kù náà ní di ọjọ́ kù rẹ̀ òní bàbá a sì rí i pé alukurani tún kọ́ wa nínú ọ̀kan nínú àyàtà sàlàyé ṣáájú wọ́n má tí wọ́n máa fúnra wa a gbọ́dọ̀ ṣépè wa a fún dúkìá wa nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ń bẹ nínú nǹkan tá a ṣiṣẹ́ èrè bíbẹ wa ń lé ayé a pé àwọn náà ara wa láti ṣiṣẹ́ tu oore jọ àwọn náà eléyìí ọ̀yẹ́ bẹ́ẹ̀ gbogbo bí nǹkan ṣe lè wù kó rí má ṣe pè fúnra rẹ̀ má ṣe pè fọmọ rẹ̀ má ṣe pè fún dúkìá rẹ̀ ọlọ́run ọba tó wá fi hàn wá pé oníkánjú lọ́mọ èèyàn bẹ́ẹ̀ ni àwa náà rí bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe báwa náà lọ́mọ èèyàn tó lọ́wọ́ bá ń sọ fún wa nípa ara wa ṣùgbọ́n kìsì kọ́ lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ ó fi wá fẹ́ kẹrin mọ́ alápá pé ẹ máa kánjú nsò ẹ máa kánjú nsò kẹ́ parun ìtumọ̀ rẹ̀ ni pé. ẹ gbìyànjú láti máa dín ìkánjú yín kù nítorí pé ìkánjú kìí gbèyàn lọ biire ibi tí ọ̀dà ibi àbámà òun náà nìkánjú máa sábà gbèyàn lọ. ọlọ́run ẹlẹ́dàá tó wá fi hàn wá wípé áyà méjì ṣe áyà kan ó ní í ṣe pẹ̀lú òru àpẹẹrẹ kejì ó ní òru òun jẹ́ ntí òṣùpá máa yọ ọ́nà ẹ̀ òṣùpá yìí ọlọ́run ti wá pa ìmọ̀lẹ̀ tara tiẹ̀ tó lè dámú jáde ó ti parẹ́ ṣùgbọ́n ó sẹ́ni tí wọ́n máa gba ìmọ̀lẹ̀ fi sagbára látọ̀dọ̀ ọ̀run láti máa ná fáráyé ṣe wọ́n láǹfààní ìgbà tí òun tó ń jẹ́ àmì àti àpẹẹrẹ tọ̀sán òun jẹ́ nǹkan tó ṣe pé òun ti ká ara rẹ̀ ọlọ́run ní kó máa bí ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ọ̀pọ̀ ó bu àyà báwa náà ti ṣe ń rí lọ́sàn tó ní kálukú wa táwọn àti gbogbo iṣẹ́ ìṣe wa láì bùkátà àtùpà láì bùkátà àbẹ́là tó ní kálukú wa máa ríran rí nǹkan tí máa ń ṣe kedere ọlọ́run síbẹ̀ káàlì bá a máa forú sinmi láti lè máa fi ọ̀sán ká máa fi wá ìjẹ àti ìmú wa àti ọ̀nà àti ní àlékún nínú àrísìkí wa àti nítorí káàlì bá a nímà nípa bá a sì máa ṣe nǹkan ọjọ́ òǹkà ọsẹ òǹkà oṣù eléyìí tí wọ́n máa lápá nínú ìgbésí ayé wa lábala pàǹsílọ́n nínú ìgbésí ayé wa lábala ìbáṣepọ̀ káràkátà àti agbankan yálò lọ́dọ̀ ara wa àbí ayálòsáwẹ́ lọdọ ara wa pé sásìkò ti tó àbí ò tí látàrí oṣù ọdún ọjọ́ eléyìí tọ́lọ̀ fún wa mọ̀ látara òru àti ọ̀sán ní gbogbo nǹkan yìí fi rọrùn ayé ìgbà tí rọgbọ tó bá kó òru lásán lọ́wà ayé ìgbà tí sunwọ̀n gbé tó bá jẹ́ pọ̀sán lásán lọ́wà ṣùgbọ́n méjèèjì lọ́lọ́run fún wa àdúpẹ́ fọlọ́ Al-Kùránì tó fi hàn wá pé gbogbo nǹkan pátá korongodo lọ́lọ́run ẹlẹ́dàá wa ti ṣe ẹ̀fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ nínú Al-Kùránì ẹni tí ń kà á nu wa kò mọ̀ túmọ̀ rẹ̀ ẹni tó mọ̀ túmọ̀ rẹ̀ kì í ronú sí ti ń kà báwo wá lálùkùránì ti fẹ́ sí wa láǹfààní. ọlọ́run ọba wa sọ nínú àyà tí a ṣàlàyé gbẹ̀yìn bó ti ṣe jẹ́ pé gbogbo níta gbélé ayé ṣe ni ọlọ́run ẹlẹ́dàá wa yóò sọ ìwé iṣẹ́ kálukú lọ́rùn lọ́jọ́ kálukú náà rẹ̀ ní nǹkan kedere ọlọ́run pé kàwé rẹ̀ wọn náà ti tó lẹ́ni tó ó ṣe sùúrù fúnra rẹ̀ lónìí ọlọ́run ẹlẹ́dàá ọkọ fún wa mọ̀nà kò sí àlékún ìmọ̀nà fún wa látara àmàlẹ̀ àti ìmọ̀nà alukur'an àti sunnah nabọ muhammad sallallahu alayhi wa sallam subhanahu wa bihamdi ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. oníbèrè ìbéèrè pé ṣé ó pọn dandan kéṣe dandan nítorí pé gbogbo sọláàtì tá à ń ṣe nínú Ramadan gangan fúnra ara rẹ̀ tó jẹ́ qiyamul layl àbí sọláàtì tarawih àbí sọláàtì tahajjud gbogbo ẹ̀ kì í sọ̀ràn yẹn so wítìrì náà kì í sọ̀ràn yẹn wítìrì súnà tó ní agbára gidi ni bó tilẹ̀ jẹ́ pé alimami Abu Hanifa àti imaamu Ahmad nínú riwaya kan àwọn sọ pé alwitru wàjibà àmọ́ wàjibà lọ́dọ̀ wọn ó yàtọ̀ sí fọ́ọ̀rù wájibà yàtọ̀ sí fọ́ọ̀rù yẹn pé wájibà kò lágbára tó fọ́ọ̀rù lọ́dọ̀ imam malik àti bí imam shafi'i àwọn sọ pé sunna ni mu'akkada àti riwaya mi lọ́dọ̀ ahmed tó ọ̀rọ̀ wọn fẹ́ jọra wọn torí ẹ̀ solatul witr ó pàtàkì kéèyàn máa ṣe àmọ́ kìí sọ ara yẹn so kámo wá sí ń jà máa nà kìí sọ ara yẹn ṣùgbọ́n tó dáa tá a bá ṣe solatul tarawih ní jàmáà wọn náà ní ká tún ṣe wítìrì náà ní jàmá náà. oníbèrè bèrè pé ṣé àwọn lè sọ ọmọbìnrin ní yusrọ. bẹ́ẹ̀ni wọn lè sọ ọmọ ní yusrọ pẹ̀lú al-alif al-maqsura yusrọ al-alif al-maqsura naam gẹ́gẹ́ bí layla naam. oníbèrè bèrè pé ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn máa mú àwọn ọmọ lọ sí ilẹ̀ western education kan máa kọ̀ ó yẹ pé ó ń kulè lọ fún wọn ó tún wá jẹ́ pé ó wá jẹ́ kí islamic education rẹ̀ kó tẹ̀wọ̀n ní homeschool yẹn gan lọ́tàn ṣe nílé. ìgbé sẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ báwo wọn ti ṣe pé ọlọ́run ní dandan ẹ̀fọ́mọsíléèwé ọlọ́run bò sọ pé kẹ́ ẹ̀fọ́mọsíléèwé ọlọ́run sì sọ pé dandan kẹ́ ẹ̀fọ́mọsílé kéw so ṣùgbọ́n ọ̀ràn yẹn ni kẹ́ kọ́ máa yín lẹ́sìn bàbá àkọ́lé bàbá àkọ́lé kéw so à ń bọ̀ sí ìwé western education tí èsì kọ́lọ̀ lóníkọ̀ọ̀kọ̀ọ̀ ẹ mọ̀ pé western education ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa kíkọ́ táwọn kọ à ń kọ́ láti fi wọ oúnjẹ ni à ń kọ́ láti fi wọ oúnjẹ ni so ṣùgbọ́n ẹ̀sìn á kọ́ láti fi wọ oúnjẹ so eléyìí tó túmọ̀ sí pé tẹ́ bá lè train ọmọ yín láti lé tí ó bùkátà láti lọ sí school tẹ̀sí lè take care rẹ̀ tẹ̀lé handle rẹ̀ tọmọ fi sharp kò sí tó burú bẹ́ẹ̀ àwọn tó wáyé pé ọmọ yín yóò túbọ̀ máa ya dòńdó ni kò ní í jẹ́ pẹ́ni tí ọpọlọ rẹ̀ ti sí mà sẹ́wọ́n kọ́ máa lọ sílé ìwé kò sí tàbí ṣùgbọ́n ká máa ní kéwú nílé àti máa ní ìwé nílé so ó ṣeéṣe kóbi kó lè lápa gidigidi láàárọ̀ ọmọ tọmọ fi ní gbogbo ìmọ̀ gidigidi tó bá ní náà kò lè dàbí tọmọ tó ṣe fà kọ́lẹ́kọ̀ọ́ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ nítorí pé ìrírí ti fi lọ́dọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ kò kéré ní percentage sí nǹkan táwọn olùkọ́ náà so ìyẹn ń kọ́ ẹ̀kọ́ púpọ̀ lọ́dọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ tó lùkọ́ kọ́ yẹn lẹ́yìn náà tí ọmọ tí ò bá ti rí nǹkan tó lè mú wa competitive tí ó fi jẹ́ pé ó ń ṣe ìdíje lọ́nà kan míì pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀ boost ya dundun ni sọ ẹni tó mọ̀ kò njẹ́ ó mọ̀ yẹn kò ní mà ti lò àmọ́ tó bá wà láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tólùkọ́ bá béèrè kí ni kan báyìí tàbí ń sàlàyé rẹ̀ fún wa èmi ń sàlàyé rẹ̀ eléyìí pé a ah, ò lè sàlàyé rẹ̀ ju mi lọ èmi ò tún sàlàyé ju ọ lọ eléyìí pẹ̀lú báyìí ọpọlọ àwọn ọmọ ó máa ń develop náà. oníbèrè ń pèrè pé èèyàn ti níyàwó méjì ó bẹ̀ ti bí ọmọ méjìlá wọ́n á ní pé ṣé ẹ̀ṣẹ̀ ni kí à ń fẹ́ ìyàwó kẹta. ẹ̀ṣẹ̀ báwo wọ́n tí ó ti ọ lọ sí bí kápá àwọn ìyàwó méjèèjì àwọn àti ìtọ́ náà ó sì wù ọ́ láti ní ìyàwó kẹta bò tọ́ pé kó tó fẹ́ ìyàwó kẹta tágbára bá ka o lè ṣe dọ́gba láàrin wọn nípa nǹkan tágbára ká fún láti fẹ́ wọn àmọ́ tó bá wúra tó mọ́ra kó ṣe tó sì mọ fáwọn méjì nǹkan òun fi tipátipá yí láàrin wọn pé kí ni tún fẹ́ lọ fẹ́lẹ̀ kẹta sí tí ò ní rọrùn fún ọ tí ó sì ní ṣe sọ wípé wo ọ̀rọ̀ rẹ ti fẹ́ sú mi àbọ̀ mọ̀ lọ lé tìyín tiẹ̀ kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pàgbára rẹ ká mọ́tàbá kò sí nǹkan tó burú mi. oníbèrè béèrè pé báwo ni owó yẹn gbúdọ̀ ṣe tó kí àgbo máa kú péyàwó. kò sóde wọn pé bákan lówó yẹn sì gbọ́dọ̀ tó kéèyàn tó fẹ́yàwó àwọn ìwọ̀nba tó ní tó bá ti lè fi tọ́jú obìnrin tí yóò ní jẹ tẹbi ò pa tí ò rìn òwò tí ò wò kísà tẹ́ni máa sun abẹ́ gádà kò sí wàhálà so ọwọ́ àwọn ọba tó ń nà tuntun láti fi fẹ́ yà wò man istata'a minkum al-ba'ata falyatazawwaj gbogbo ẹnikẹ́ni tó bá lágbára àti lè bóbìnrin lò tó sì lè ṣènáwó rẹ̀ kìí ṣe pọ̀ pé dì rẹ̀ ń lè kó tó lè ṣènáwó rẹ̀ ànábìnrin falyatazawwaj kọ́ fẹ́ yà wò ẹsì rí sàbí tó fẹ́ fẹ́ yàwó tí ò rí nǹkan kan tí ó fún yàwó ń sà ní sọ̀dáàkì lánàbí sallallahu alaihi wasallam tó ti padà fọmọbìnrin yẹn fún pẹ̀lú nǹkan tó ń ti há sórí inú Al-Qur'an kó náà kọ obìnrin yẹn òun náà mà òun náà tún há sórí oníbèrè bèrè pé kí ni ìṣẹ̀lẹ̀ àṣọ obìnrin tó lóyún nígbà Ramadan tó tún wá di pé Ramadan tó tún tẹ̀lé ó ń tọmọ lọ́wọ́ tí ò ní gba àwọn Ramadan yẹn oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olùmọ̀ sọ nípa aboyún àti ẹni tí ń fọmọ lọ́yàn ń bẹ nínú wọn àwọn tó sọ pé ọ̀ràn yẹn wọn òun náà ní káwọn náà ṣe sùyàmù Ramadan káwọn náà kẹnuró pẹ̀lú àwọn èèyàn nígbà tá à ń kẹnuró yẹn sábà tí wàá kùnà láti ṣe bẹ́ẹ̀ san padà ó sì ń ẹni tó àti ẹni tí ń fọmọ lọ́yàn so ìkíní kejì wọn yóò máa bọ́ aláìní wọn wọn máa fún wọn lóúnjẹ tútù múdù méjì méjì ilé ìjọrọ abdullahi ibn abbas radiyallahu anhuma látàrí pé àwọn fi aboyún àti ẹni tí ń fọmọ lọ́yàn wọn fi wọn wé arúgbó kùjọkùjọ ọlọ́run sọ pé wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn ẹni tí ó sì lágbára láti jẹ́ kí wọ́n lè pẹ́ẹ́nu róṣe sòyàn ọ̀ràn yẹn tí wọ́n oníkọ́ máa sì rà padà pẹ̀lú fífún àwọn aláìní lóúnjẹ èèyàn kọ̀ọ̀kan múdù méjì méjì ìwé tá a máa fi yọ zakatul fitr tó ṣùgbọ́n àwọn olùmọ̀ tó pọ̀ jù àwọn sọ pé rárá wọ́n san padà ni nítorí pé aboyún àtẹni tí ń re ma wọ́n àjọ arúgbó kùjọkùjọ nítorí pé arúgbó kùjọkùjọ ní ti ń ṣe òun yóò padà parí sínú sàárè ni so arúgbó òní padà dọmọké òní padà dọmọdé torí pé gbígbó mu má lè ṣe so ya sí aboyún àti ẹni tí ń re mọ ẹni tí ń ṣe àwọn ọ̀fẹ́ kó ń bẹ nìyí aboyún òbí èyí tí ń yọ padà gbọmú so àwọn ńṣe ni irú àwọn àárẹ̀ tásẹ́rẹ́ tí máa ń ṣe wá bíi ibà bíi inú ọrùn bíi orí fọ́ tọ́lá sọ pé faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhra ẹni tó bá já láàrin àbọ̀ wà lórí ìrìn àbí ó san padà lọ́jọ́ mi so wọ́n san padà lọ́jọ́ mi eléyìí náà lè ta àṣàlẹ́sà pé gbogbo aboyún tọ́jà gbèsè nǹkan kan nù Ramadan abẹ́ni tí ń fún ọmọ lọ́yàn kẹjọ gbèsè nǹkan kan nù Ramadan gbogbo wọn máa ṣírò iye ọjọ́ tí wọ́n jẹ gbèsè rẹ̀ ni wọ́n san padà náà Ọlọ́run ràn wọ́n lọ. oníbèrè bèrè pé báwọn ti ti gbọ́ yín nínú lẹ́yìn pé kò bá kéèyàn máa kánjú wọ́n á ní kí ni ọkùnrin tó kánjú ṣe ìgbéyàwó. gbọ́dọ̀ ṣe kánjú ṣe ìgbéyàwó ẹ ṣàlàyé kò sí kánjú nínú gbígbéyàwó nígbà tí ẹ bá ti mọ̀ pé ìdí òun lé lèkulè so òun sì fẹ́ ṣe zina so òun sì lówó tó ń fi lè fẹ́yàwó òun sì lówó tó ń fi lè máa fíìdì ìyàwó ìyàwó ní jẹ́ ìyàwó lọ́wọ́ so yàrá gbọ́ bóyá kò tí ì rí sẹ́ ẹ bóyá wọn àti promote ẹ lẹ́nu sẹ́ bóyá kínní kankan ẹnikẹ́ni eléyìí ń kọ̀ọ̀kan jù nítorí ṣe dà náà. oníbèrè béèrè pé ẹjẹ bá ti mọ̀ pé tọkùnrin bá ṣe sìnà láti bí ọmọ pé wọn ní pé ọmọ náà mọ ọkùnrin náà òní ilé Yorùbá àwọn bàbá púpọ̀ jù ní pé wọn àṣe nìkan àtàkùn ìlànà ìtọ́jú gbé pẹ̀lú ìyàwó wọn ọmọ ṣé ọkùnrin náà ṣe lè fa obìnrin náà lé ọkọ tó bá fẹ́ kó ṣe ṣe nìkan. ṣé. ṣé ọkùnrin náà tó lè fa ọmọ náà lé ọkọ. ọkùnrin tó bímọ gbọ̀n náà jìnnà àwọn kan ní pé àṣàkáṣà yẹn pọ̀ lóòótọ́ láwùjọ Yorùbá látàrí pé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ kàn bí máa lè kalẹ̀ ni ọmọ zina ọmọ zina ọmọ zina ti pọ̀ jù ìdí nu tẹ́ bá ti lè mẹ́nu bà wọ́n bímọ pọ̀ náà zìnà wọ́n bímọ pọ̀ náà zìnà gbogbo oyún tóbìnrin ní ṣáájú kọkùnrin ó tó di pé ó so yìgì lórí obìnrin yẹn ọmọ àlè náà lọmọ bọba jáde ẹrí tí gbogbo ara wọn ní balẹ̀ mọ́ ìbànújẹ́ ó ti dorí wọn kodò nítorí pé àwọn ti mọ̀ pé àwọn ti àwọn ti sẹ̀ sófin yìí sọ ọ̀pọ̀lọpọ̀ kàn bí màálè kalẹ̀ màálè pọ̀ bàjẹ́ anábìọ́sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nà ti sọ ó ní àlòó màmí oore ò ní yé bẹ pẹ̀lú wọn lópin ìgbà táwọn ọmọ jù náà bá ti pọ̀ láàrin sábàjọ ní ti ń fọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà nǹkan ti pọ̀ jù sọ àwọn Yorùbá náà sì sọ náà nínú àṣà wa tá a fi súnà jẹ́ńdà gbogbo bá ti ń tòrò ọmọ àlè ibẹ̀ ò tí ì ṣe kí ni ò tí dàgbà tó torí ẹ lè jẹ́ wàlí rẹ̀ torí kò ní bàbá torí báyìí ṣe ń kílèmù báyìí ní bàbá rẹ̀ ẹlòmínà lè jáde tó náà sọ pé ní bàbá rẹ̀ and uh, by what by what action lẹ́yìn fi ń wò pẹ́yìn bàbá rẹ̀ ẹni afárọ̀ lẹ́yìn lẹ́ báyà ẹgbóbìnrin yẹn lò ọ̀daràn ní lábẹ́ òfin ọ̀lọ́ torí èèyàn ti jẹ́wọ́ pé mo ṣe dènà nù tó ń gbá tí wàá sófin ọlọ́run tí wọ́n ń lò kọ́ iná lọ́pọ̀lọpọ̀ fi ń ṣe fáàrí ipò bí ma tó bí lọ́nà lọ́nà zina. so ẹ lè fi rán ọmọ tó bá bí gbọ̀nà zina ìyá lásán ló ní kò ní nígbà tó ń bá fẹ́ fi lọ́kọ tàwọn mùsùlùmí lápapọ̀ àwọn olórí àwọn mùsùlùmí náà máa fi lórúkọ al-islam oníbèrè bèrè pé táwọn máa kí pé ṣé àwọn ẹgbẹ́ lọ́wọ́ láti jẹ́ kí tó wá ni kí ha kí ó sórí ó sì fẹ́ dúró pẹ́ kò sí wàhálà mẹ́. àmọ́ bá wá pé máa mú kí ni wọ́n fẹ́ gbá kúránì lọ sí tí wọ́n fẹ́ máa ṣèdánwò fún lè máa mú un so àbí ìmáàmù náà lè ṣe mistake tẹ́nì kankan ò ní lè correct ẹ̀ tó bá jẹ́ torí eléyìí kò sí wàhálà. níbi ìbéèrè pé ṣé ó dọ́ pé ṣó pé kí àwọn fáwọn orí ọmọ kékeré. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni anábì sọ̀rọ̀ mọ́ àdùsẹ́nà láàfààrọ̀ orí rẹ̀ kò bá àjọkùnrin kò bá àjọbìnrin kò sáà oníbèrè bèrè pé àsìkò owó ló ti ń dàlù kí àwọn ẹ̀dá ẹ̀dá ẹni dúró nípa Saudi jẹ. ìgbà tí ó bá ku òdiwọ̀n tá a fi lè ké ọgọ́ta àbí ọgọ́rùn-ún àyà láàkì àyà bíi sixty àbí hundred ọ̀wọ́ àsìkò tí ń kú tó ń fi tálùfájà rẹ̀ ó fi yọ. náà lè tí wọ́n á kú bíi ten minutes sẹ́kù fifteen minutes torí pé àyà yàtọ̀ sí àwọn àwọn àyà tó kúrú tó kúrú wà sẹ́kù lè ké hundred àyà sixty àyà kó tó di pé wọ́n pe àlùfáàjà rí láàrin ìgbà tó jẹun tán yẹn ni pé ká má má tètè jẹ sàhóòrò wa ká má lọ lára díẹ̀ bá àgbà tí àlùfáàjà rí fẹ́ yọ torí ẹ̀ lànà bisọ̀ lọ́wọ́ àdùsùn náà sọ pé la tazalu ummati bi khayr ma ajjalu al-fitra wa akhkharu sahur àlùmọ̀ mi ò ní yé bẹ pẹ̀lú nínú orin lópin ìgbà tí wọ́n bá tètè ń sínú tí wọ́n sì ń lọ sàárì lára. níbi ìbéèrè pé ṣé ó pọn dandan káwọn kan lè mà sílẹ̀ títí táwọn bá fi sílẹ̀ táwọn lè máa tì mẹ́ àti táwọn máa fi pé. ọ̀rọ̀ náà ní ká filẹ̀ ọ̀rọ̀ ní ká filẹ̀ kìí ṣe pé fẹ́ẹ́nu wa la fi filẹ̀ òfin ọlọ́run náà ló ní ká fi sílẹ̀ a gbọ́dọ̀ fọwọ́ kàn á gbọ́dọ̀ tírìmù náà. níbi ìbéèrè pé táwọn bá ka tí ó sókè ní ti sọlá àti àwọn aṣọ kí jẹjẹ lè dúró àti aṣọ pé kí ni táwọn lè ṣe fún táwọn bá ti parí. apá kan náà olùmọ̀ sọ wípé ẹ forí kalẹ̀ ẹ forí kalẹ̀ lẹ́yìn sí sálámà torí ti ṣàfikún eléyìí ni má Malik apá kan sọ pé ẹ ní forí kalẹ̀ ẹsẹ̀ àtìsẹ́ lóòótọ́ amẹ́ni forí pinnu nítorí pé ẹsẹ̀ àtìsẹ́ nínú àwòrán báwo lọ yẹ kí sọlá tó rí wọ́n sì ní ká bá ti sàtìsẹ́ nínú àwòrán báwo lọ yẹ kí sọlá tó rí àmì dúdú sáwọ́ eléyìí ni má mo ṣe àfọ̀ ṣùgbọ́n láti láti sọ́ra fún ìyapa yìí ẹ forí kalẹ̀ ẹ forí kalẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ bá sálámà torí pé ẹ gbóhùn sókè mi tó ti yẹ kẹ́ ẹ rẹ̀ ọ̀hún sílẹ̀ ẹ ti sàtìkún. níbi ìbéèrè pé àwọn níyàwó táwọn bá ń sọ fún pé tí kò kì í múra ní ìmúra Islam àwọn dẹ̀ máa ń sọ fún pé kó múra bọ̀ sí òyìí wọ́n ní àwọn peter ilá ti kọ ìyàwó ẹ̀ sílẹ̀ nípa ó kọ sí pé ló máa síta. ẹ nígbà tí èèyàn bá ti ń pe àkíyèsí ìyàwó kó máa tọkọ sì wo owó tó lò wọn gbọ kò sí tó burú tọkọ bá kọ lẹ nítorí tòtá alẹni tó rẹ rù wàhálà rẹ obìnrin náà obìnrin náà nítorí pé nítorí wá náà ló dúró subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka